الحمد لله صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الترهيب من الجدال والمراء والمخاصمة إليني ìkìrẹ̀ẹ́ni الله ìdẹ́rùbára ẹni nípa pé ní tí ọ̀dá ni كما lóyìn kásá máa fa nǹkan kásá máa ágíù pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ àtẹ̀yìn wà lórí òdodo àtọ́ wà lórí irọ́ ìyẹn jíjà ọ̀dà ń bá ti ń pọ̀ jù àlùfáà lélẹ́yìn ni ẹ̀kọ́ tí báàbò yọ kọ́ wa o. عن أبي همامة رضي الله عنه أبو همامة كما سأبقى سأليكم ذو نور ṣùgbọ́n àwọn النبوة محمد صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم ما ضل قوم بعد هدى كانوا عليه إلا أوتوا الجدلة ثم قرأ ما ضربوه لك إلا جدلا òjíṣẹ́ ọlọ́run kálẹ̀kùn a ti ìjẹ́ kọmọba nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ máa lọ wò ó kò sí àwọn kan tí wọ́n ti mànà tẹ́lẹ̀ ni ìsìnà wọlé tọ̀ wọ́n bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ dáadáa lọ́rọ̀ wọn wà kankankankankan káfíwé ń ti ẹ wo bí gbogbo àwọn àlùfáà onímọ̀ ti dìde lórí ọ̀rọ̀ rmqk bí kò yá ti rí wọn máa jáde islam rárá rárá téèyàn bá mọ̀ fẹ́ ya ẹlẹ́bọ kó dúró kó declare àmọ́ kéèyàn ó pé àwọn kan spiritist àwọn kan ẹ̀mí ni wọ́n ń sìn nínú islam tọ́lọ́run fi hàn a sì tún rí àfa míì náà jàǹgàjàǹgà tí tó ń dìfẹ́ǹdì wọn. wọ́n ń lo àwọn ẹ̀mí ni ẹ̀mí ti gbẹ́ ẹ̀mí ṣe é dọ́lọ́run gbogbo ẹni ó kéwú dọ́lọ̀ yarú nǹkan kí nǹkan yìí àdéhùn yìí bá mu o gbogbo ẹni tí sínà bá lẹ́yìn tó mọ̀nà ìmọ̀nà lèèyàn mọ̀ bó bá kéwù ọba nínú jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní wọ́n ń bẹ̀ ń bẹ̀ àwọn tó lè kéwù ànábi ní gbogbo ẹni ọba sí ìnà lẹ́yìn tó mánà ẹ lọ wájú ẹ dáadáa ìyàn máa jiyàn máa fa nǹkan ní tán lọ́rọ̀ wọn o wọn ní gbà tá ànábi wélé yìí tán sallallahu alayhi wa sallam ànábi wa ka àyá Kùránì tó wí pé ma darabuhu laka illa jadala àyá nínú Kùránì tó sọ fún ànábi pé. orí sallallahu alaihi orí tí wọ́n ń wí fún ọ àwọn náà mọ̀ pé ò bẹ́ẹ̀ wọ́n kàn fẹ́ máa mú wá ní pé àṣà lè jáwọ́ kó ń bẹ́ àárọ̀ bẹ̀ ń bẹ́ àwa náà máa wá ń a kò rí báwọn bẹ́ẹ̀ búhù láka ilá yàdàlà. tí àyà yọ ìṣẹ̀lẹ̀ ńlá kan Muhammad sallallahu àyà sọ̀kalẹ̀ bá nàbì pé gbogbo àwọn tí ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run òfin mẹ́ni tí ń sin ẹ̀mí tí ń sàlìjànú tí ń dà pé lẹ́mìí àtẹni tí ń sin igi àtẹni tí ń ṣe tí ń sin odò àtòkè olùwà ní gbogbo yín àtàwọn tẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run hasabu jahannama gbogbo yín láti kó na jahannama àtọ̀gá àtọ̀máṣẹ́ ìbẹ̀ náà al ní àtẹ̀yìn àtàwọn tí ẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run hasabu jahannama ìkóná jahannama gbogbo yín o níjọ́ táyà yìí sọ̀kalẹ̀ àwọn kèfèrí wa gbọ́ máa bọ̀rọ̀ bóhùn láka ilá jàdàlà ń pọkùnrin kan ní abdullahi ibn zibaro ni abdullahi ibn zibaro kọ́mọ kọ́mọ fẹ́ẹ́ dàrú mọ́ wa lójú abdullahi atún lè jẹ́ kébèrè kọ́lá lójú ayé ànábì àwọn tó jẹ́ kébèrè náà wọ́n gbà pẹ̀lú ọlọ́run làwọn làwọn àfáà bíi pé àwọn kébèrè ti gbà ó gan fẹ́ẹ́ tún gbádùn àwọn tí ó kéwú ti ń ya kébèrè lọ lónìí abdullahi fẹ́ ara àwọn tí ń bọjú bọ̀ pẹ̀ ní o àmọ́ gbà pé ẹnìkan bẹ lókè tó ju gbogbo àwọn ẹbí àti èrè wọ̀nyí lọ tí ń jẹ́ dání allah wọn a tún wá máa sọ ọmọ ní abdu allah òun nìkan kọ́ inú tán ẹni tí ń jọta anabi sọlọ sọlá màtàbúbákiri ń lọ màdínà ẹni tí wọn gbà pé sí wọn má nà ká sanwó fún ọ kí ló náà abdullahi ibn urayqut ìfèrí lòun náà òun náà abdullahi tiwọn ìṣe abdullahi ti ń kírun àmẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ ń bi yóò náà pé kọ́dà àwọn tó ya kẹfẹ́ rí lánàá tí wọn ò burú dé ìdáhùn yìí nìsín kọ́lọ́nkọ́lá kan kọ́ sànù wa. àwọn ọ̀rẹ́ bá gbàrú rádaràdà táwọn èèyàn fẹ́ gbé gbọ́ mẹ́sìn yìí pé ọlọ́run kí ń darí ayé àwọn ẹ̀mí kan lókùn ti ń darí ayé kọ́dà abúlà bí onírú àjọ kan bẹ́ẹ̀. ẹnu pírọ́blẹ́mù tí wọ́n ní gbá ọlọ́run yóò jìnnà tí bàbá ti rí àwọn wọ̀ wọ́n lè bá wa rí ọlọ́run àgbàwọ̀ bí àwọn ti sì mú àwọn náà sì náà o àmọ́ kọ́dọ̀ kan sàn jù kan lọ gbogbo ọlọ́mọ fi kankan bá wa mẹ́ o ọmọ àtàwọn àti mọ̀lẹ́bí wa o Abdullahi yòókù Muhammadu ń ké nù wọn láyé wọn òun ti ń wá nítorí ágíù pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ náà lọ́wọ́ á pòfáìdì instrument argument òun nísìnyí. kí ni bóòlù kí ló dé bínú zèbá ó ní ẹ̀bẹ̀ mẹ́wọ̀rì ẹ̀dá ti sọ fún un bá ti ń ké wáyà àwọn ẹ̀ké sí òun. ọba wa bá nàbì sọ̀rọ̀ gbọ́ wọn ní gbogbo àwọn tá à ń sìn àti àwa náà òun èkó náà ni ànábì níbẹ̀ lọ́lọ́run wí àjẹpọ̀ ànábì sáà náà ọlọ́run fi kó náà nù ẹ máa wú ọ̀rọ̀ bọ̀rọ̀ máa gbọ́rọ̀ bú wò láka ilá jàdàlà ìtumọ̀ tá a yà yẹ ìsọ̀kalẹ̀ mu nítorí pé àwọn kan ń ṣe ànábì ìta náà àdéhùn ó fòun náà kó iná nù ẹ máa gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú ilẹ̀ ń àwọn tí ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ dáradára iná lónìí. wọ́n sá wá kọ́nà àwọn òní kù láńjọ́ jáde lẹ́nu àwọn ń gbà mí láti dìfẹ́ǹdì ọ̀rọ̀ Ibn Zibara tó gbé kalẹ̀ nù ẹsẹ̀kẹsẹ̀ láyà mi sọ̀kalẹ̀ kí láyà tó sọ̀kalẹ̀ lẹ́yìn eléyìí ni pé orí alladina sabaqa lahumul husna gbogbo àwọn tó ṣe pé dáadáa wá ti ṣáájú lọ́dọ̀ wọn àyà yóò bá wọn yìí o anabi Isa aleyhi salatu wa salam òun làwọn àlùfáà àwọn àtúmọ̀ àyà náà wọ́n ní túmọ̀ rẹ̀ bá anabi ti tu ni pé kullu man من دون الله وهو radin حسب jahannama tọ́lọ́mù. gbogbo ẹni táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run tínú díẹ̀ náà ń dùn tí ò sọ fún wọn pé ẹgbẹ́nu yín sọ̀hún èmi lẹ́ ń pè lẹ́ ní kọ̀sọ́lọ́run mọ́ èmi lẹ́ ní ń darí ayé níbo tí ó tètè ké mọ́ wọn bẹ́ẹ̀ tínú díẹ̀ náà ń dùn ní wọ́n ti ń kí àwọn kan lónìí náà táwọn náà tún máa yí ìjòkó padà àwọn bàbá wa ní ọba bí ogbó bí èèyàn ọba rí ṣe mọ́ bí ọba rí ojú ẹ̀nà mọ́ ọba dọ́dọ̀ àwọn bàbá wa yìí tinújẹ náà ń dùn tóun náà ń pé yẹ àṣọbù jahannama àtiwá àtàwọn tí ń fi ọwé ọlọ́run ni ọlọ́run fi ń kó náà ni o ànábì Ìsá àti gbogbo àṣà àti àdánwò yìí bá fẹ́ bá ti ń tètè ń kọ́ pé èmi kọ́ o ànábì isa ń bẹ nínú alukóra nípa ànábì isa jẹ́wọ́ pé èmi ò mọ̀ tí wọ́n ń se lẹ́yìn mi o èmi ò wí fún wọn tí wọ́n ń ṣe mi o ọlọ́run mo ní wọn ó sìn o. gbogbo ẹni tí wọ́n bá ń pè tí wọ́n bá ń fi ìròyìn ọlọ́run ròyìn ẹ̀ tí ó tètè ké mọ́ wọn pé ẹgbẹ́nu sọ̀rùn àwọn láàyà aṣọ́bù jahanna àmọ́ gbogbo ẹni tó bá ti bọ́ tiẹ̀ kó o pé a'udhu billahi èmi lẹ́ni ń darí ayé èmi ní ọkọ̀ sọ́lọ́hún mẹ́rin à olúwa ní tiẹ̀ ò sí ń bẹ̀ o òun ti bọ́ ọ ti bọ́ tiẹ̀ kú lọ́wọ́ rẹ̀ o ebile ti bá ara ọba máa ti ó wí mà àmọ́ ẹ wo bí ẹ bá ṣe pé ọlọ́run tọ́ra ànábì ńṣe tó tètè fèsì sẹ́mi pé yín ó tún mísílíìdì ọgọ́rùn èèyàn pé ẹ̀ yẹ́s wọ́n á jẹ́ pé ànábì isa náà wà wọ náà nù ànábì ọlọ́run ó sì wá wọ náà àmọ́ wọ́n máa gbé àwọn àrújú torí náà gbogbo ẹni tí wọn bá ti ń kun nǹkan kan lọ́dà ń bí àdáwò tó bá lẹ̀ yóò báyìí lọ sọ́ra o sọ́ra àwọn náà dákẹ́ o kọ́ra àwọn ni wọ́n ń pe àwọn àáfàá lórí fóònù nísìnyí àwọn tó ti kó ọwọ́ nínú wọn wọ́n dẹ wọ́n pé ẹ máa pe àwọn àáfàá ẹ máa ṣàlàyé fún wọn bí a ní òkínní yìí ẹ àwọn àwọn ròháníyà náà ni ní jẹ́ ròháníyà gbogbo nǹkan lẹ́yìn ọlọ́run ẹ̀dá ọlọ́run gbogbo nǹkan wọ́n mùsùlùmí lọ́ọ́ mọ̀ bẹ́ẹ̀ anything lẹ́yìn ọlọ́run ẹ̀dá ọlọ́run ni gbogbo ẹni ọba wa ní nǹkan kan tó tọ́sọ́ ọlọ́run tó fẹ́ dà rẹ̀ kò sí ti ń jẹ́ kúfúrú kèfèrí ṣíríkù tó ju báwọn náà lọ gbogbo ń tọ́ ya fi ti sọ́dọ̀ ọlọ́run bí ọba ti di pàǹkì ti sọ́dọ̀ èèyàn nínú tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ ṣe ní stéèkì rẹ̀ ní kọ́ gbà pé ọlọ́run nìkan ní darí ayé ọlọ́run nìkan ní darí ọ̀run ọ̀bẹ nìkan ń sẹ́ pé bá ń ṣe léyìí gbogbo orú kéwú téèyàn bá lóun ké gbogbo ọmọ téèyàn bá lóun mọ tọ́ba fi débi eléyìí ó ti sọnù o gbogbo àwọn tí ẹsẹ̀ wọn rí iná ọdọ mọ́sá dáhùn padà sórí ọ̀nà ọlọ́mọdé wa náà rọ́pò wọn lé àná àmọ́ ká ké fúnra wa máa bọ̀rọ̀ búhù láka ilá jàdàlà àtàwọn àtàwọn míì olúwa ni wọ́n máa máwọn kankan wá ni wọ́n máa pọ̀ lọ́dà fún yín tí ó bí ní ìpìlẹ̀ ìpìlẹ̀ ni o ti máa fi ń wà pé àníṣe lẹ́yìn ọlọ́run gbogbo nǹkan yòókù ẹ̀dá ọlọ́run gbogbo ní tí èèyàn bá fi wí tí ó kun lọ́dà tí ó pa aláró tí ó jọ́jọ́ pẹnudà fún wa tí ó fi wá sọ pé ọlọ́run ò ṣe nǹkan kan tí ń ṣe mọ́ ó ti á dóba rẹ̀ fáwọn kan pé wọ́n máa ṣe ọ̀rọ̀ burúkú ni àmọ́ bí èèyàn bá wà kíáfù wọ́n máa kun lọ́dà wọ́n máa yàn já wọ́n máa gbé kalẹ̀ olùwàmọ̀jà kó sọ́wọ́ o àtàwọn àti gbogbo mọ̀lẹ́bí wa àmọ́ káwa náà káwa náà wà tí a fò kéèyàn máa ma wulé kéwújọ́ máa ma lọ kéèyàn máa ma ru wá àtijọ́ máa gbọ́ o gbogbo àwọn wọ̀nyí ntí wọn káwọn ọ̀gọ̀rọ̀ yẹn kó sí wọn lọ́wọ́ ni pé wá àti wọn ti ń wí ìtọ́gọ́rùn yẹn kó sí wọn lọ́wọ́ ni pé àfa àwọn ń pè wọ́n ní wọn bá jáde tí wọn ní babaláwo làwọn ẹni wọn bá fẹ́ tẹ̀lé wọn tẹ̀lé wọn wọ́n bá jáde tí wọ́n bá ní àwọn àwọn èsè mùsùlùmí má ẹni wọ́n bá fẹ́ tẹ̀lé wọn tẹ̀lé wọn lọ́mọdé sórí ibú àmọ́ ẹ rí i pé ara ìsìláàmù wọn lọ mọ́ ara kéwu wọn ní kéwu làwọn ké débẹ̀ ẹ́n àṣetọ́ ni ma kéwu yìí wọ́n jẹ́ kọ́ jẹ́ àjòjì àkéwu ṣetọ́ ni ń bẹ ọlọ́mọdé àwọn bá wọn ké ni o torí náà ẹ àǹfààní ta ṣe láàárọ̀ yìí má bọ̀rọ̀ bóhùn lákà ilà jàdàlà àwọn èèyàn kan bẹ jọfẹ dàbí ọ̀rọ̀ gidi lójú ẹ o àmọ́ bí èèyàn ó ti gbára rẹ̀ lé pé mọ àwọn fundamentals àwọn nǹkan ìpìlẹ̀ nínú ẹ̀sìn nǹkan mo sọ fún ọ lóyún anything anybody yàtọ̀ fọlọ́run ẹ̀dá ọlọ́run kọ́dà àwọn ànábì ọlọ́run kọ́dà àwọn màláìka làǹdàbí fi ń kìlọ̀ orí ilé ìfún wa pé láàtò kúrú ẹ mọ́ pamẹ́ lápá bóró. ana abdullahi ẹrú ọlọ́run ni mí wa rasuluhu ìránṣẹ́ rẹ̀ ni mí jù bá ń lọ. àgbà tí ọlọ́run tí ọlọ́run tànẹ́bí ò kílèmù bọ́lọ̀ di handover ètò ayé léwu lọ́wọ́. àlìjánu kan tí náà ti wà táwọn tẹ́ ń pè yọwọ́ afẹ́nìkan ọlọ́run handover ètò ayé léwu lọ́wọ́ olùwà ni jahannama. بنين يكون جان ماو لما جوفا كناو صلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم